إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد عباد الله اتقوا الله تبارك وتعالى يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إخوة الإيمان إنه وإن انقضى شهر رمضان فإن عمل المؤمن لا ينقضي قبل الموت قال الله سبحانه وتعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال جل من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وعلى آله وسلم إذا مات العبد انقطع عمله ولم يجد لانقطاع الأمل غاية إلا الموت ولكن قبل صيام شهر رمضان وإن المؤمن لن ينقطع من عبادة الصيام لذلك فالقيام لا يزال مشروعا ولله الامر في العهد كله وفي صحيح مسلم من حديث ابي ايوب الانصاري رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وعلى اله وسلم قال من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كقيام الدهر وصيام ثلاثه ايام من كل شهر قال فيها النبي صلى الله عليه وعلى اله وسلم ثلاث من كل شهر ورمضان إلى رمضان وهذا صيام الدهر كله رواه أحمد ومسلم وقال أبو هريرة رضي الله تعالى عنه أوصاني خليلي صلى الله عليه وعلى آله وسلم بثلاث وذكر منها صيام ثلاثة أيام من كل شهر والأولى أن تكون أيام البيت وهي الثالثة والرابعة والخامسة عشر لحديث أبي ذر البخاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال يا أبا ذر إذا صبت من الشهر ثلاثة فصل ثلاث عشر وأربع عشر وخمس عشر رواه أحمد والنسائي في الصحيح وفي صحيح مسلم أن النبي صلى الله عليه وعلى آله وسلم سئل عن صوم يوم عرفة فقال يكفر السنة الماضية والباقية وسئل عن صيام عاشوراء فقال يكفر السنة الماضية وسئل عن صوم يوم الاثنين فقال ذاك يوم ولدت فيه ويوم بعثت فيه أو أرسل علي فيه وفي صحيح مسلم أيضا عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم سئل أي صيام أفضل بعد شهر رمضان فقال أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم وفي صحيحين عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وعلى آله وسلم استكمل شهرا قط إلا إلا شهر رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان وفي لفظ كان يزومه إلا قليلا وعنها رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وعلى آله وسلم يتحرى صيام الاثنين والخميس رواه الخمسة إلا أبا داود وهو له من حديث أسامة بن زيد عن أبي هريرة وعن أبي هريرة رضي الله تعالى عنهم أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض أملي وأنا صائم رواه الترمذي ọpẹ́ ti fún ọlọ́run ọba ọba iná ni ọba tí a fi ọgọ́rùn lórí gbogbo àwọn orí tó ṣe fún wa ìgbẹ́ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ tó máa bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dára tó ti sílẹ̀ fún wa tó ti tẹ̀sí ọjọ́ ìṣèyàmà gbogbo àtàjọ́ sí ọlọ́run ìbáyọ̀ ọlọ́run ọba dọwọ́ wa ìbẹ̀rù ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá lọ́wọ́ wa ìbẹ̀rù ọlọ́run ọba tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó ṣe lófin lè yẹ sẹ́ni kankan wa lórí tó torí ẹ̀ ṣe ààwẹ̀ gbígbà tó fi ṣe ọ̀nà yẹn lé wa lórí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti sọ fún ọdún áyà ààwẹ̀ náà fún ara rẹ̀ ààwẹ̀ náà ọjọ́ ìgbà tó ṣe pé a ti fi sẹ́yìn wa ní àná pẹ̀lú ní alẹ́ tó rí kọjá lọ yìí láti ẹni tó jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí ẹni tó jẹ́ aláṣẹ àgbà tó bu agbára fún wípé òun náà láláṣẹ gbogbo mùsùlùmí ní nàìjíríà ìyẹn tó tọ́nù náà ìtọ́nà kọ́ba alékún ààbò rẹ̀ lórí rẹ̀ tó ti bá wa tọ́ wọn tọ́nà ní gbogbo àwọn àtúnṣe wọn. tọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ilé kí ọlá sílé fún wa àmọ́ pé orí lọ́lọ́run bá ti fún wa ṣùgbọ́n àmọ́ bíra wa pé ìjẹ́pàyọ ọlọ́run bá ti ọlọ́run fẹ́ kémi àtẹnìkọ̀ọ̀kan ká jáde nínú ààwẹ̀ nígbà àtẹnìkọ̀ọ̀kan wa sá fún ìpayà yìí sàmújáde ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gbẹ́jú lọ ó ní mo fẹ́ yorùbá góòlù lọ ẹ fáyọ̀ ọlọ́wọ́n bá ilé fiọlá nípa apá àti ìfàyà ẹ ti gbọdọ̀ kó lórí ayé àti ìgbà tí ẹ bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo fẹ́ jẹ́ mùsùlùmí gidi gbogbo àtàjọ sìn ọlọ kí àwẹ̀ Ramadan tó bá lọ bó ti lọ lánàá yìí tó ti yẹ ní padà gẹ́gẹ́ bó ti jẹ́ kó ti bẹ̀rẹ̀ tó yẹ ní padà bẹ́ẹ̀ tó ti lọ kálọ ọmọ yìí pé iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n bá tẹ ọlá rẹ̀ gbà jùlọ ọkọ̀ fún anabi sọlá ìṣúná nínú kúrọ́bù ìṣirò àyà ninety nine ọlọ́ni wáyé ti lọ́rọ́ kẹta kẹta yàtọ̀ yàtẹ̀yìn orí anabi sọlá ìṣúná máa ń fi ẹlẹ́dà rẹ̀ títí bí àmọ̀dájú bí òṣùwà ni bá ọ. àmọ̀dájú yìí kí la gbọ́ yé sí ṣé ìròyìn ìṣúra náà láti gbọ́ ni rárá o àgbọ́yé tí ń jẹ́ àmọ̀dájú àní gbọ́yé pẹ̀lú ara wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun ni wọ́n ti gbọ́ àwọn ìtumọ̀ oríṣiríṣi nínú làákàyè wọn nínú òye wọn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtì nínú Al-Qur'an ìgbèrè ṣùgbọ́n ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òkúkú dà wá láàmú lórí gbogbo àwọn nǹkan tó tẹlẹ fún wa Ànábì sallallahu alaihi wasallam náà kò sí wá sínú òkùnkùn kò sí wá sínú ìrújú ó jẹ́ àpẹẹrẹ tó ga jùlọ olùgbìdánwò rere òun náà ni Ànábì sallallahu alaihi wasallam jẹ́ lórí gbogbo tọ́lọ́ ọba ìrẹsì alágbèfínà kò sí tọ́lọ́ fínà àti pé kò gbìdánwò rẹ̀ èyí tí ń jẹ́ àríyànjú níbí báyìí ó jẹ́ ikú ikú nítorí ká gbọ́ yé òun náà ní kí ànágbé ọkọ̀ fún ọ̀sán lọ́la àdìsẹ́lẹ̀ ó sin ọlọ́wọ́n ọba ìlú fiọ́lá títí tó fi kú ni torí pé títí táni sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ papọ̀ dàdí sọ pé asọ́lá asọ́lá wọ́n máa máa dàgbà sí àyè máa nùkọ́. sọlá ti dọwọ́ yín o ẹ mójútó àti máa kírun yín dáadáa báńkẹ́ náà àwọn tí ọlọ́wọ́n bá kú sábẹ́ kápá yín ẹ mójútó wọn o ẹ sì jẹ́ káwọn náà mójútó sọlá ti dáadáa alẹ́bí sallallahu alayhi wa ala alihi wa sallam. kódà nígbà tí anabi sallallahu alayhi wa sallam sẹ́yìn ìmúríra akutọ́ bá mú ànẹ́sì sọ́lá sánàbí bá pẹ́ tí wọ́n da omi lé ànẹ́sì sọ́lá lórí nígbà tí ànẹ́sì sọ́lá bá jí yóò ní hàn sọ́lá mùsùlùmí sáà mùsùlùmí tí wọ́n ti kírun wọn nílà múrù ababakiri ayùsọ̀lì ẹ̀mí náà ẹ pa abubakiri láṣẹ kó fi sọ̀lá tó fáwọn èèyàn sallallahu alayhi wa alayhi wa sallam ajẹ́ pé àlìyẹ̀kí ìmáyà lọ́wọ́ títí tí ikú òfin wa ti bá wa ajẹ́ pé àtikú ní irun gbogbo àwọn ìjọsìn àwọn àfikalẹ̀ ní àsìkò ní rárá kò rí bí ara rábò yìí kọ́mà torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lọ̀gá àgbàlagbà nínú àwọn ẹni ilé aṣáájú àwọn ẹni ilé ní tó ti bẹ́ẹ̀ kò sí ọlọ́wọ́n ọba ní ìdákúrekú kò sí ọlọ́wọ́n ọba lásìkò kan yàtọ̀ sí àsìkò kan kò sí ọlọ́wọ́n ọba títí sí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ láti sọ yìí pé ìmọ̀lákùnrin mọ́ òsì kọ́wá mú ànábì sallallahu alaihi wasallam báyìí ànábì sallallahu ti sin ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. eléyìí nípa wípé àwọn sọ yìí pé àlèyàkínú ní bíbáyìí òní táwọn bá bá iṣẹ́ níbi kan àwọn òbùkátà káwọn òfin fọlọ mọ àwọn òbùkátà káwọn ọgbàrẹ fọlọ mọ àwọn òbùkátà káwọn ọmọ sèrántì kankan mọ àwọn òbùkátà kankan mọ torí bí àwọn ti wà sọlá àwọn ti ṣiṣẹ́ débi tọjá mi ọlọ́run ọba ní tún òun náà ni wọ́n jáde lẹ́nu àwọn èèyàn wà báyìí láwọn ọ̀rọ̀ tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlájú ọ̀fẹ́ tábùrọ̀ ti tẹ́lẹ̀ mẹ́ta ní dáko lómi àbúrò ìhín kí ìyàkóró náà kí lè ká gbà. ọ̀rọ̀ ọgbọ́ ọ̀rọ̀ tó tóbi ni o kò sì sí nǹkan sọ jáde láti ẹnu wọn tí kì í ṣe irọ́. torí pé káfí àgbọ́yé yẹn bó ṣe rí nìyẹn aṣáájú wa tọ́lọ́run ti ti gbogbo rẹ òun náà ní alẹ́ sọ máa nílò ànẹ́bí ìbá ti ṣe bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ ṣùgbọ́n kàtà nẹ́bí ò ti kọ́ yé àwa náà gbọ́ ìgbọ́kúgbọ́ yẹn yé kàtà tẹ́ pé dáadáa là nẹ́bí kọ́ yé ikú òun náà ní kí àmàdájú nínú gbólóhùn tọ́lọ́ ọba ìrìnkẹ́ lọ́sọ̀ gbogbo àtàjẹ́ ń sin ọlọ́run àfikú nìrún gẹ́gẹ́ bá ti sọ àti títí dáàbì wọlé òun náà lẹ̀ àṣẹ̀sì wọlé ní torí gẹ́ẹ̀sì Islam ẹ̀sìn tó dáa ẹ máa wo gbogbo àwọn ẹ̀sìn tí wọ́n máa ń ṣe ní ìdákúrekú yẹn ẹ̀ẹ́dì gbẹ́ngbọ́ ọba padà yá kò ní wúlò fún ọmọ náà ni láyé níta kò ní wúlò fún ọ kátó wá pé nu sàárè kátó pé ní àìsíyá àmà ẹ̀yin náà ẹ̀wẹ̀ ń ti ń sin fa ẹ̀wẹ̀ ń ti ń sin fa tọ́ba dàsìkò kan nípa ọbẹ̀ ti tẹ́ ọbẹ̀ ti lọ náà ẹ̀ rí pé ìgbésí ayé rẹ̀ náà ti máa rí bákan kódà àwọn tí wọ́n bá súnmọ́ tí wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n mọ̀ pé bàbá tẹ̀ ní kírun kẹ́ ẹ̀ńtọ́ ayépéjú tó ṣe lóhùn kírun wọ́n tún fẹ́ bọ òrò wọ́n fẹ́ ṣe é gún wọ́n fẹ́ bọ nǹkan kankan ní bá tún bá wọ́n ṣe èèyàn ìṣe mùsùlùmí o àti pàtàkì ìṣe mùsùlùmí nítorí pé ìṣe ń ṣe yẹn ó fi hàn dáadáa eégún kò dé yọ ti òrò dé yọ ti sẹ́ẹ̀ kó lè máa yọ láàmú kó lè máa yọ ti subhanallah ìwà yẹn ìwà tó burú jáì òun náà ní ká sọ́ra gbogbo àwọn ìṣe tí wọ́n yẹn ẹ ti di pé nígbà tó bá kú tán wọ́n lè ké tó owó lẹ́sìn fẹ́ẹ́ ṣe fá bàbá sí àtọ̀ àwọn oníṣáàbí fá ṣe àwọn bàbá jẹ́ o ah, bíbàjẹ́ ni tifa tẹ́lẹ̀ náà lẹ́yìn ní fásitì kan bẹ fún gbà fún ni ìbàjẹ́ náà ni ayé bíbàjẹ́ lọ wá oníkọ́lọ́ ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlọ́ọ̀fẹ́ ìdí ìjẹ ifá ẹ̀ ń gbà tó wá jẹ́ kábàjẹ́ ni ajẹ́pẹ́ wa lọ wá nǹkan tó ti fẹ́ àbí ìbàjẹ́ wa kò ṣòro àbáyín wa ẹ béèrè lọ́wọ́ ẹ ní ìtẹ̀jọ́ sí tó kù kalẹ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ kó tó ti fẹ́ gbé sínú kòtò bẹ́ẹ̀ ṣe jọ ọmọ sínú yẹn jù ẹ̀ abadan náírà kan ò ní jáde lọ́wọ́ láti fẹ́ lọ sí kíni o ẹ̀sùn lọ sí tẹ̀bọ̀ táwa lọ́rùn òfin ìtọ́jọ́ ẹgbẹ́ fáyín lẹ̀ tẹ́ ẹ bá kẹ́kẹ́ tó gbé èkó gbé pẹ̀lú fáyín náà papọ̀ subhanallah wọn ni a ọgbọ́ bá a fáyẹ́ ti sọ yẹn má fẹ́ ọ má rò tẹ́ o má rò tẹ́ wọ́n mọ̀ pé bó ṣe rí nìyẹn mọ́pọ̀lọpọ̀ ọmọ táwọn èèyàn fi kalẹ̀ ọmọ dẹ̀ǹdẹ̀ wuru ni wọ́n ọmọ dẹ̀ǹdẹ̀ wuru ọmọ kẹ́ẹ́ ọmọ tọ́jú pé kò lè yẹnu padà àwọn bàbá yẹn burú o wọ́n mọ̀ lọ tẹ̀yìn gbẹ́rù òun wọ́n mọ̀ á lọ kó mọ́ òun gbọ́dọ̀ fún ẹ ti kó bá rẹ̀ ti kó bá rà rẹ̀ ẹ jẹ́ àdúró tiẹ̀ sí ọlọ́wọ́n bá dáadáa ká gbé òfin ọ̀sìn ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá ká gbèrò àtẹ́kù ní ìjọsìn ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá wọn èyí ìbàjẹ́ lẹ́yìn ẹni tó bá tó sin ọlọ́wọ́n bá yẹn lópin ìgbà tó bá ti sin lọ́n dáadáa tó ti kó lórílẹ̀ ayé àwa ni ká bójútó ìjọsìn wa dáadáa ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ bó ṣe gbé àlàyé ìkàlẹ̀ nìyẹn yàtọ̀ sí àgbọ́yé ewu ta láwọn sofiya tí wọ́n gbọ́yé èdè pé tí wọ́n bá ti tẹ́ tí wọ́n bá láwọn ṣe àwọn gbé àwọn ṣe wà wọn tàbí wọ́n pàlì jẹun lókan tó bá ti dàdìgbò kan wọn làwọn òkú káàtà ọlọ́run ọba mọ́ ọlọ́run ní kó káàtà àtàwọn subhanallah ọlọ́run làwọn kò níbi ìdè wọn àtọ̀rọ̀ wọn àtiwá wọn. anabi wa muhammad ìgbé anabi sallallahu alayhi wa ala alihi wa sallam ó ti pè wá pé tí ọmọ ènìyàn bá ti kú tẹ́rú bá ti kú gbogbo iṣẹ́ rẹ̀ kò tẹ̀sán dáadáa kan tí ọlọ́ọ̀ máa bá má àyàfi nǹkan mẹ́ta kan nǹkan mẹ́ta òun náà lànà ibi sallallahu alayhi wa sallam sọ pé yọ máa bá alákọ̀ọ́kọ́ òun náà ni sadaqatin jariyah sàárà tó kù sí fúnra ara rẹ̀ kó tó kù láyé tọ́jú sàárà gbére kànga ìmọ̀gbẹ́ kí gbogbo ará àdúgbò ọmọ sàǹfààní tí gbogbo àdúgbò ọmọ sàǹfààní pẹ̀lú ẹ̀ fúnra ara rẹ̀ ló ṣe kalẹ̀ ṣùgbọ́n gbà tí bàbá ò ṣe kalẹ̀ la fi ń gbìyànjú wípé tọ́ àrùn kan gbọ̀ yẹn pé nu sí ọwọ́ bàbá làwa náà jẹ́ bàbá ọ̀wá ṣe é kó tó kù láyé ọ̀dọ̀ èmi náà ṣe lórúkọ bàbá mi ìpìlẹ̀ níkẹ́ni tó jókòó yẹn gangan fún rẹ̀ kó ṣe kí ni o kó ṣiṣẹ́ ìkàlẹ̀ fún rẹ̀ tàbí kó ti máa sàsọ́lẹ̀ pé ah tí n bá ní owó ni mo fẹ́ gbé kànga sádùúgbò tí o ti sómi tí n bá lówó ni mọ́ṣáláṣí wọn fẹ́ kọ́ mi báyìí ni mo fẹ́ kọ́ tí n bá lówó ni mo fẹ́ ṣe dáadáa báyìí dáadáa báyìí tó yẹ pé dáadáa rẹ̀ ó máa bẹ gbére ó lè ti máa sọ kalẹ̀ tó sájẹ́ pé lẹ́yìn rẹ̀ láàmú àsọsílẹ̀ rẹ̀ táwa mọ̀ sẹ́ tó bákan náà àwọn ẹ̀mí yìí ń sáfà rẹ̀ ìmọ̀ tó fi kalẹ̀ táwọn yẹn ń sáfàní pẹ̀lú ẹ̀ àwọn wàládì sọ́ọ̀lì ẹ̀ń yẹlẹ̀ rẹ̀ lá tàbọ̀ máa rere tó kù fi sílẹ̀ ìwà ń ti àdúrà fòkù ọmọ fúnra ara rẹ̀ ní sàdúrà ọgbà alágbàtì fún bàbá rẹ̀ orí bẹ́ẹ̀ dání sọ́ọ́ gẹ́gẹ́ bí àdìsí ẹ̀ náà lèmi náà ni pé ọ̀fẹ́ kìdánwò rẹ̀ mo wọ́n ti wá fún àwọn afọ àjọ ní gbogbo ọjọ́ kejì ọdún ìtúnu tàbí gbogbo ọjọ́ kẹta ọjọ́ ọdún iléyá tá a pè ní ọdún ìgúnra pé wọ́n mọ̀ bá mi sọ alukóra nìkan lè fún bàbá mi nítorí pé mo fẹ́ jẹ ọmọ rere tí ọmọ sàdúrà fún bàbá rẹ̀ bọ́ ọba fi èdè Yorùbá sọ ọlọ́run ọba ìlẹ́tì ọlọ́gbà ọkàn rẹ̀ bàtì máa ń fi ọlọ́run forí jì bàbá mi ọlọ́run dákun bá mi kẹ́ ti kẹ́ mi nígbà kìí ṣe kéyìn ọ̀pọ̀ lẹ́nu ọmọ wúlò kéyìn bá ti pín méjì tó lè wú mọ́sà ó ti tán. ẹ ní mọ̀kàn máa kó àwọn èèyàn kan jọ tẹ́ pé ẹlòmíì wà wọ́n ìdá máa fẹ́ àfa alufa tó jẹ́ pé ẹlẹ́bọ̀ hánrán lẹ́lòmíì ẹni tí ń gbé pèsè lọ sórí ta. wọn àfún wọn jẹ́ ni wọ́n mọ̀ sí yányányá ìrú ìyẹn kọ́là ní ìsọ̀kọ́lọ́mù sọ fún wa fẹ́nu rẹ sí àdó àkóbí rẹ pé kọ́lọ̀ ń kẹ́ wọn ṣé èékánná ilé èékánná lè wọ ẹ̀yìn èèyàn tó èékánná tèèyàn ni. tọrọrun ẹkún alágbàtún àìsí ìfiwé tẹni tó kúkú fún àwọn òsùnkún òhó sùkùsùkù dá wáíwáí ni wọ́n ìkò forí ọtẹ òun lẹkùn ẹni tó ṣe é kí ọ jẹ alágbàsùn ṣùgbọ́n fún ẹni tó kúkú fún gbogbo ìgbà ni ọ máa sún bí ọba sún síta báyìí yóò ti sùn ẹkún sínú rẹ̀ torí ẹ dákun ẹ jẹ́ ká máa ń sáǹsẹ iṣẹ́ wa nígbà tá a bá tó fúlàní sọdọm òun ló sọ yìí pé òpin iṣẹ́ ṣe kí ni òkú dé sínú ìgbésí ayé ọmọ ẹdẹ ènìyàn kọlọmọba dákun sànú pé mi àtẹnìkọ ọkàn wa gbogbo àti ajẹmísìn Ọlọ́run tó sọ Ramadan bá wá rí kọjá lọ iṣẹ́ mùmí ní ọ̀mọ̀ ní parí gẹ́gẹ́ bá a ṣe ṣe àlàyé ìjọsìn rẹ̀ ò sì ní parí pàápàá jùlọ ìjọsìn àwẹ̀ kò ní parí o àwẹ̀ kọ̀yẹ gbogbo ó ń bẹ síwájú kí rọmọdọ́nù ó tó dé nígbà tí rọmọdọ́nù ti ń da tó ń nígbà tí oṣù rọmọdọ́nù bá tún lọ àwẹ̀ ń bẹ nínú gbogbo ọdún pátápátá ọ̀pẹ́ ní ọba tó lẹ́yìn náà tó fi mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal ó dà bí ẹni tó fi dìde ọdún gbàrọ̀. hadithi bó tilẹ̀ jẹ́ fáwọn olùmọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n wọ́n tún wá kó àwọn ẹ̀rí mi wáyé pé hadithi yìí apá kan rẹ̀ ró apá kan lágbára débi wípé tọ́ba jẹ́ wípé ọba lọ jẹ́ bọ̀ àyín kù tẹ́lẹ̀ yọ́ọ́ máa jẹ́ hasanun li ghairihi yọ́ọ́ máa jẹ́ hadithi tó jẹ́ pé ó padà dá nítorí àwọn míì tá a ti kí ni o tààrí pẹ̀lú rẹ̀ anabi sọlá àdìsọlá ní kẹni yóò tọ́ gba rọmọdán ọwọ́ agba mẹ́fà nínú oṣù sàwálì tá a wà nínú rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí ìwé ẹni dẹ́ wá gbà ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó fi odidi ọdún kan tó fi ṣe kí ni o tó fi gbà rẹ̀ torí pé iṣẹ́ yọkan tí èèyàn bá ṣe ẹ̀sán mẹ́wàá lọ́lọ́wọ́ ọba ilé kí ọlọ́kùnrin máa sàn ẹlẹ́sàn rẹ̀ títí tí ó fi lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ládàá ti ṣe seven hundred ọlọ́run àti wàá mọ̀ ni rọmọdọ́nù ó ṣe kí ni odidi oṣù mẹ́wàá ó ní Ramadan ló ṣe kí ni o òun náà ni ó sá fún wa torí pé tá a bá mú lódidi ọgbọ̀njọ́ pé ọgbọ̀njọ́ ni àwa pé iṣẹ́ kọ̀ọ̀kan iṣẹ́ kọ̀ọ̀kan iṣẹ́ kọ̀ọ̀kan ọjọ́ ọjọ́ mẹ́wàá èyí náà ẹ̀sìn ẹ̀rí pé odidi ọjọ́ mẹ́wàá ni ọgbọ̀njọ́ yẹn ó ṣe kí ni òkò ni yóò mú. tẹ̀sítù Shawwal mẹ́fà tá a gbà nínú rẹ̀ òun ọmọ ṣe déédéé oṣù méjì sẹ́mọ̀ pé mẹ́fà ni ọjọ́ kọ̀ọ̀kan mú ọjọ́ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá tó ọ wá jẹ́ pé oṣù méjì ni títún ṣàwálì oṣù kìnìún ọmọ jẹ́ ẹ tó bá wà ṣe báyìí ọ̀tà gẹ́gẹ́ bí ẹni tó fi odidi ọdún kan tó ṣe kìnìún ọdún kìnìún gbà àwẹ̀ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀sọ̀rọ̀ tọ́pọ̀ nípa wípé bóun láti fẹ́ yànnàná ọgbà oṣù rọmọdọ́ọ̀nù tán ọwọ́ àgbà mẹ́fà ìkẹyìn tó bá jẹ gbèsè bóun ló sì fẹ́ sí. àdínà àwọn olùmọ̀sán sọ wípé kọ́kọ́kọ́ gba rọmọdọ́ọ̀nù yẹn parí nínú oṣù ṣàwálì yẹn tó bá jẹ gbèsè lẹ́yìn náà kọ́ wá sí kíni o kọ́ tẹ̀sẹ̀ gba títù ṣàwálì torí pé àdìsọ́lọ́ ni ẹ̀yin tó bá gba àwẹ̀ rọmọdọ́ọ̀nù ó túmọ̀ pé kọ́kọ́kọ́ gbà pé àwọn olùmọ̀sán wọ́n pọ̀ yé bẹ́ẹ̀ lẹ́yìn náà sọ Shawwal àwọn olùmọ̀ àwọn adékòye wa pé tó bá lọ àwọn kan sọ pé tó bá lọ jẹ́ wípé láti gba àwẹ̀ yìí papọ̀ mọ́ àwẹ̀ títù Shawwal fẹ́ni tí ó jẹ gbèsè yóò bá jẹ́ àlàbọ̀rùn tí ó lágbára tẹ́ni yóò nílé lágbára àti lè gbà á wọ́n ní gbà yẹn yóò fi ègbèsè tó jẹ́ ní oṣù Ramadan yóò fi kalẹ̀ nítorí pé oṣù Shawwal yìí wọ́n tún mọ́tò yẹ́kùn àsìkò tó fún ni kò gbọ́dọ̀ tayọ Shawwal ayé gbà ní ọdún fáyà àlè ìgbàanu bòlíjà àlè ìgbàanu muharram waqtun mudayyaqun wọn lásìkò yẹn kú púpọ̀ ṣùgbọ́n kọ̀ bọ́ọ̀lù ramadan kásán ramadan wọn ni waqtun muttasa ààyè ó gbòòrò ọgbà yìí torí pé hadith ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha tó fi hàn wípé ìyàwó àyíṣà máa ń san gbèsè ramadan wọn nínú oṣù ṣàbẹ́ẹ̀ oṣù ramadan kọ̀la oṣù kẹsàn-án lóṣù ramadan nínú oṣù kẹjọ ìyàwó àyíṣà máa ń san gbèsè ramadan ó sì súnmọ́ pé wọ́n gba bíntù shawwal ṣùgbọ́n tọ́lọ̀ bá fipá wa ká gẹ́gẹ́ bá sọ pé ọjẹ́ méjì gba méjì rẹ̀ yẹn náà kó o tó gba mẹ́fà yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé bọ́ọ̀ bá ká bẹ́ẹ̀ nítorí kásìkò ṣàwálì fún àtìkíni o á gbà títú ṣàwálì á wà fi ìṣe rọ̀mọ́tọ́nù yẹn á sọ di ìgbà tọ́lọ̀ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba ní kọ́rọ̀ alọ́run tó gbọ́dá ká tètè mójútó ká yẹn dú ẹ̀ nítorí pé léèyàn gbogbo wa tí àjẹ́ ẹrúfin ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá inú ààwẹ̀ tó fi ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó ṣe àlàyé fún wa òun náà lè tó ṣe ike ó tún wá nínú hadith àfa wa Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní ọ̀rẹ́ mi ààyò mi títí àtẹ́bí sọ́lá àdìsọ́làm ọ̀sà tọ́lẹ̀ nǹkan mẹ́ta fún mi nínú rẹ̀ tọ́ka òun náà ní kí ọ̀sà tọ́lẹ̀ fún mi pé kí n máa gbàwé ọjọ́ mẹ́ta ní gbogbo ní gbogbo oṣù àti pé gbígbàwé oṣù ọjọ́ mẹ́ta náà nínú tó tó fi ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ́ lámúni. bákan wọ́n á jẹ́ pọ́jọ́ mẹ́ta ìbá lè jẹ́ àwọn àyàmùlì bíi ọjọ́ funfun lọ́jọ́ tí òṣùpá máa ń mọ́lẹ̀ jù ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹrìnlógún nínú gbogbo oṣù òkè láti lọ ọmọ gbogbo àtàjẹ òsì ọlọ́run pé sófin ẹ̀sìn ọlọ́run ń fún wa pé káṣẹ kankan tó ń ka àwọn àsìkò kan tàbọ́jọ́ kan fún wa ká lọ ọmọ yìí pé òǹkà dáàbì máa kà á kéé obìnrin ọkọ rẹ̀ kú ọbẹ̀ ẹsẹ̀ ìdá oṣù òkè ní òfin kà kéde kàlẹ́ndà Gregorian ní òfin kà á bẹ́ẹ̀ náà ni wọ́n ní ká gbàgbé ọjọ́ mẹ́ta nínú oṣù yìí táwa ní péjọ kẹtàlá jọ kẹrìnlá jọ kẹẹ̀dógún kèé ṣe oṣù kàlẹ́ndà January february o torí oṣù kọ́ ò ní mọ́lẹ̀ ń tiẹ̀ àfi tó bá ṣe déédéé àwọn ọjọ́ yìí nínú oṣù òkè lógún oṣù oṣù báyẹn náà táwọn bàbá wa náà ti mọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ síwájú kó tó di pé àwọn tí wọ́n jẹ́ àwọn tó wá bàgbé ti ayé wa jẹ́ yìí kó tó di pé wọ́n wọnú orílẹ̀-èdè wa wá wọ́n wá gbé àwọn àsìkò pàǹdà tí ò wúlò nítorí pé wọ́n gbélé wa lọ́wọ́ gbogbo àtàjẹ́ òsìn ọlọ́run ọba ìdíje ọlá ìdí tá a fi sọ lẹ́yìn òun náà ni pé nínú hadith Abu Dharr radiyallahu ta'ala anhu ọ̀ndẹ́lẹ́jọ́ ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé eré Abu Dharr tó ọba lágbára tó ọbẹ̀ máa gbàwẹ̀ ní gbogbo oṣù máa gba ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta yìí ó sì máa jẹ́ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún Imam Ahmad àti Nasa'i wọn gbé jáde nínú Sahih bákan náà ó tún wá nínú sahih imaamu muslim wọn dájú anabi sallallahu alayhi wa sallam ọsọ báyìí pé wọn béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwẹ̀ ọjọ́ àràfà ó ní máa ń fa àtìsí àwọn afẹ́fẹ́ ẹ̀fẹ́ wùwá ti di tẹ̀tẹ̀ ńlá o ẹ̀ṣẹ̀ ńlá táwùbà làwọn fi gbé kú o ẹ̀ṣẹ̀ ńlá táwùbà ni ṣùgbọ́n àwọn afẹ́fẹ́ ẹ̀fẹ́ wùwú ẹ̀ṣẹ̀ wa níṣe ni ààrẹ ọjọ́ àrọ̀fá yóò máa pa ọdún tó rí kọjá lọ àtọ́dún

nígbà tó wá gbàwẹ̀ wọ́n bí léèrè oníjọ́ tí wọ́n bí mi nù níjọ́ tí wọ́n bí mi nìkan lànẹ́bí wí oníjọ́ yẹn náà wọ́n tún sọ mí dànẹ́bí tí wọ́n sọ ìwọ dànẹ́bí ni wọ́n tún wá ṣe kí ni wọ́n tún sọ kíra kalẹ̀ fún mi torí ẹlòmíì ló tún mú nínú tiẹ̀ náà yìí pé bẹ́ẹ̀ de èmi gẹ́gẹ́ fúnra rà mí èmi náà láti máa celebrate ẹ̀ pẹ̀lú pé kí n máa fọdún yẹn gba ààwẹ̀ torí pàdánù gba ààwẹ̀ wọn ò tí wọ́n sọ kíra kalẹ̀ fún ọ rárá o èyí tó lè máa gbà òun náà ní wípé ọmọ gbàwẹ̀ súnà ní sùtọ́lọ̀ yẹn ni tí wọn náà bá ní kẹ mọ́lìdí ànẹ́bí lànẹ́bí ti ṣe òun ìwọ náà wà á máa ṣe kí lọ́ọ́ máa ṣe ọmọ sàrẹ́ ní gbogbo ìsìnà yìí kan nínú ọdún lọ́wọ́ akáwọn èèyàn kọjọ ìranù lásán ni èèyàn ní kò sí kankan gbogbo tá a máa ń lọ sí gbogbo àwọn òde òde sowó ọba ti wá náwó tí ó ǹjẹ́ ó ti bá làákà ìmọ̀ èyí sì ti rí inú onílàákà olóye tó ẹ pé láyé rẹ̀ wọ́n ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ de rẹ̀ nígbà tó tún kú. máa ń sọ fún wa pé ọjà ẹ ká wo àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tọ̀kùn orílẹ̀-èdè nàìjíríà ọyẹ ẹja látijọ́ tó ti kú èyí gbọ́ pé wọ́n tún fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ de àwọn èèyàn ponú ọlọ́dàkùnjẹ́ agbọ́n o ọlọ́dàkùnjẹ́ wa ajẹ́ pé inú wọn dùn pánẹ́bí ṣe kí ni o òkú ẹ̀dá kan ẹja sọ́ra gbogbo àwọn tá a máa ń tẹ̀ láwọn èèyàn ló mú mi tá a wá ya ọ̀mú máràwé máwọn èèyàn lọ́wọ́ ẹja sọ́ra kò sẹ́ni kankan tí ó mọ̀ yìí ṣe yìí ṣe wọ́n gbé àpò ìwé wá ìdí ìfowó sí kí ló dé kò sí kankan àbẹ́yìn náà sọ pé ọ̀dà ni sọ wá dà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ń bẹ nígun ẹ̀ sá mọ̀ gbé lọ sí tí mo fẹ́ fẹ́ mi ló Muhammad sallallahu alaihi wasallam ìjọ ti àwẹ̀ kò dúró lórí bẹ́ẹ̀ o ìjọ ti àwẹ̀ kò dúró lórí àwọn ọjọ́ tá a sọ wọ́n béèrè lọ́wọ́ ànábì sallam nípa wípé àwẹ̀ wo ló lọ́lá jù lẹ́yìn oṣù Ramadan ànábì sallallahu alaihi wa alihi wasallam ó lọ àwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn oṣù Ramadan òun náà ní gbígbàwẹ̀ nínú oṣù Ọlọ́run tá à ń pè ní al-Muharram oṣù ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ sílẹ̀ lẹ́yìn oṣù alákọ̀ọ́kọ́ nínú nǹka oṣù àwa mùsùlùmí oníjẹ́ Muharram eléyìí náà tún jẹ́ ìpènírọ́ fún àwọn tí wọ́n lọ dáadáa wọn pé oṣù ọlọ́run ní jẹ́ oṣù rọ́jà ìtànẹ́bí sọ ni pé oṣù ọlọ́run ní shahrullahi muharram oṣù ọlọ́run lànẹ́bí pé ní oṣù muharram kìí ṣe oṣù rọ́jà táwọn fẹ́ wá torí ẹ̀ láti inú rọ́jà wọn ti bẹ̀rẹ̀ lálàtẹ̀ wọ́n ti wá ń ọgbà rọ́jà to ṣàbán from ṣàbán to end of Ramadan ọ̀sán rẹ̀ dànù. àwọn kan bẹ tọ́bàdàn kìyàmà àwọn kan bẹ tọ́bàdàn kìyàmà tọ́lá ọba ìlékè lọ́sọ̀ fún anú suratul Ghashiya pé wujuhun yawma idhin ọjọ́ kan ní àwọn ojú kan yawma idhin khashi'a ojú yẹn yóò kú rẹ̀ tẹ̀ àwọn ojú kan láti fi àmà yóò kú rẹ̀ tẹ̀ kò ní tì mọ́lẹ̀ bẹ́ẹ̀ yóò dúdú kirikiri kí ni wọ́n ṣe àánilẹ̀kùn náà ìgbà wọ́n ti tẹ́ o ṣùgbọ́n kí ni wọ́n ti wàhálà lásán ni wọ́n ti láyé iṣẹ́ tí ò ní lérè òun wọ́n ti láyé ibẹ̀ yìí náà rí bẹ́ẹ̀ mọ́ iye ìlú ìjọba sáré káàkiri tí ò ní ní ìṣọ́ka kankan ọlọ́mọ ti tù wá bẹ́ẹ̀ tó ká mójútó nítòkè ẹ̀fẹ́ ọlọ́mọ pè lójúlówó nǹkan fún wa ni ẹjẹ́ amójútó bàbá kan ló tú báyìí àwọn òní àgọ́ yìí bàbá kan bàbá ẹ̀fẹ́ nǹkan kan. tí a fẹ́ sọ pé tí bàbá ti ọ̀dá ni tọ́ba ti takò òfin ẹ̀sìn ọlọ́run kọjá. tí wọ́n fẹ́ sọ pé bàbá mọ̀jú ọlọ́run lọ ni àhá bàbá ó ti àmọ̀ ju ọlọ́run lọ. sọ fẹ́ pé bàbá yìí ó tún wá gbàgbọ́ yẹ̀ ju ànẹ́bì gángan sọlá ìsọ́lọ̀ lọ́ọ̀nù láéláé tèmi tànẹ́bì wọn fẹ́ ṣe tànẹ́bì kọ́lé lẹ́yìn sọlọ́ọ̀lọ́ wọ́n ti ṣe wọ́n ti wọ́n ti gbaraja pẹ̀lú ṣàbánu wẹ̀ sí ìdí bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kọjá ibi àgbà bídíà àti bídíà tó ti níbi one thousand one thousand two hundred years lórí ọmọ tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní sunna yóò sì mú òdùn ọ̀tá ní hama yóò dáàbò òkúnnù tulẹ̀ yóò sì tún kájà nù kì í sọjú orí ọ̀rọ̀ ìmọ̀ láǹṣe kí ni ò là ń sọ ọ̀rọ̀ ìdúró ti dín nínú ẹ̀sìn ọlọ́run ọba ìlú kẹlá ìtọ́lá àgbáyé ìdúró ti mọ̀ sẹlẹ̀bírẹ́tì pé ah, àwọn dúpẹ́ láti inú rájà wù ọba tó sáwọn alágbèrájà mú táwọn fi wá gúnlẹ̀ àwọn kóòtù ti lọ ọmọ wúlẹ̀ fún ọ pé bàbá odidi oṣù mẹ́ta lẹ́ gbà wẹ̀ èmi ni ẹ kọ́kọ́ ṣàdúrà fún bàbá ẹ dákun ẹjọ́ dá fóun subhanallah ẹ dákun ẹjọ́ asọ́ra fún gbogbo àwọn títí yẹn o kọ́lọ́hún kó ṣàánú fún wa nítorí àsìkò wa gẹ́gẹ́ bó ṣe wá nù sọ̀híhù bukhari àti muslim nínú hadithi yàwó aisha radiyallahu ta'ala ni àwọn sọ báyìí pé mi rí òjijì ọlọ́sọ̀tọ́lá kó pé àwẹ̀ kan rí nínú gbogbo oṣù tó tayọ oṣù ramadan lànà bí gbà pé rí tẹ́lẹ̀ kó ti kàtàkó táwọn yẹn ń sè ànẹ́bí ọ̀gbà odidi àwẹ̀ oṣù kan kó pé pérépéré ní àfi kí ni oṣù rọmọdán ìwádìí kánẹ́bí ọkọ̀ nínú gbígbá àwẹ̀ rí oṣooṣù ṣàbàn nínú ẹgbàá mi ó ní mo rí pé àní oṣù sọlá máa ń gba gbogbo ṣàbàn àfi díẹ̀ nínú rẹ̀ tí wọ́n wá gbàgbọ́ yìí tó ànẹ́bí sallallahu alaihi wasallam ni àbí amúlẹ̀hùn ṣúrọ̀kẹ́ òṣàrọ̀ òlẹ́hùn mí nà sí ní máa dàbí àzàn bíi ìlà tí wọ́n ní àwọn orogún kan táwọn akẹgbẹ́ kan bẹ táwọn àfáà kan bẹ sádìjànú kan bẹ ní ń fi àpèbọ ìtẹ́kẹ́kẹ́ fún ọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí ní tọ́lọ́wọ́n ọba ìrèké ló fi ọ̀dà rẹ lẹ̀ ní tọ́lọ́wọ́n ọba sì fi ọ̀dà rẹ lẹ̀ wò lè gbẹ̀sán rẹ lọ́dọ̀ ọlọ́ àlìjànú tó bá pàtòkò ẹ̀fún ọlọ́ọ̀lọ́ gbẹ̀sán rẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó pàtòkò ẹ̀fún ọ tó dẹ́bọ rẹ̀ fún ọ òun náà lọ́lọ́ gba ẹ̀sán lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba kọ́dà kọ́sà ní sẹ́mi àtẹnìkọ̀ ká gbá tajẹ́ mùsùlùmí ẹ̀dí ká lọ́mọ pé pípa ìyìndà tí oṣù rọmọdán pẹ́yìndà àní àwọn ẹ̀sẹ̀ olóore wọn ọ̀pẹ̀yìndà àwọn ọtẹ tó pọ̀ tí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìdíkẹlá tó ṣe lókun síbi àtẹnìkọ ọkàn wa nínú àwọn ìsáni sọlọmù máa gbà òun náà ni àwọn ìsìn àti àwọn ẹ̀kọ́ míì ọjọ́ monday àti ọjọ́ thursday. wọn adéèrè wọn ní àkọọbẹ lọ àní sọsọlọmù àníbi sọlọlá àti sọlọmù ọhún sọ fún wa yìí pé ọjọ́ méjèèjì tóun máa ń bàwẹ̀ nínú rẹ̀ yìí ó ní ọjọ́ yìí kí n ṣe ni wọn máa ń kó àwọn ẹsẹ gòkè tàbí ká sọ pé wọn máa ń yẹ gbogbo iṣẹ́ ọmọ ẹdẹ ènìyàn wò ọwọ́ ń wù mí èmi á máa nífẹ̀ẹ́ sí pé ìjọ tí wọ́n bá máa yẹ sẹ́ẹ̀mí wò báyìí tàbí wọ́n máa gbé sẹ́ẹ̀mí gùnkè lọ sọ́dọ̀ ẹlẹ́dàá mi wọ́n rí pé mo ti tún ṣiṣẹ́ olóore lọ́wọ́ ni wọ́n máa bá ní lẹ́nu tí mo ń gbààwẹ̀ torí ẹni mo fi gbààwẹ̀ kọ̀ mí àti àwẹ̀ lẹ́yìn ẹbí sánibí tún mú ìdí mi wá yàtọ̀ síta àkọ́kọ́ tó dámú wá nípa ti oníbi lẹ́yìn ṣùgbọ́n àwa ń tiwa ṣé ẹ̀mọ́ pé tiwa ni pé ọlọ́run jẹ́ ikú ọkọ̀ sáré kọ́ka iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ sáà ń ṣiṣẹ́ rere ìbàdí kúrò dé ànẹ́bì ní sallallahu alaihi wasallam ó ní mò ń fẹ́ pẹ́jẹ́ pé gbàdúrà sẹ́yìn ọba tó máa lọ sókè kí n tó máa ṣiṣẹ́ sallallahu alayhi wa sallam ẹjẹ ajẹ ẹni tí yóò ju anabi sallallahu alayhi wa sallam nínú òṣèlú rẹ tẹ ẹ bá wo anabi lágbègbè àdìsọkà anabi gbádùn dọkà dọkà tẹ ẹ bá wo lágbègbè ẹsìn ẹsùn kọfí àbí ọkàn kàmí ìgbìmọ ni tẹ ẹ bá wá tún wọnú agbègbè ìwà anabi máa yà á yìí púpọ̀ o wẹ ẹnìyàn kẹlẹ ẹlẹ olùkìn àwẹ wọn lọ wà lórí ìwà tó tóbi púpọ̀ ìwà wa anabi máa tóbi ní gan o kí wá ní wọ́n fi ju anabi sallallahu alayhi nínú ìwà subhanallah kí wàá lọ bí jọ ní a sálàbí rẹ̀ nínú ń jánu sọ gbólóhùn sẹlẹ̀fì ìpìlẹ̀ mẹ́ta yẹn jáwé sẹlẹ̀fì yà mójútó dáadáa wípé àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ gbọdọ̀ gbádùn gẹ́gẹ́ bí àkídà ta sàlàyé fún wa ní musọ́lá láàárọ̀ yìí àkídà tó ahli sunna mójúmọ́lá àkídà tó ahli sunna ta sàlàyé yẹn ó láti dúró ti dáadáa lẹ́yìn náà máa wo ìjọsìn rẹ̀ ìjọsìn rẹ̀ gbọdọ̀ mọ́ níbàámu yọ mọ́ níbàámu títí àdẹ́bí sallallahu alaihi wasallam bákan náà tá bá tún wò wà rẹ̀ wà rẹ̀ ọ̀dà ìwà rẹ tí ó dà yìí kì í ti pé ọkàn fi ń wáyọ̀ ní àwọn èèyàn lásán ó pé à gbogbo tí èèyàn bá ti fẹ́ lèmi náà ń fẹ́ ó lè pèmí lẹ́ni ire ọgbọ́dọ̀ jẹ́ pé wà tó fi ẹ̀sìn Ọlọ́run pè ní ire òyìnbó ṣe kíni o òun náà lọ́ọ́ máa wù gbogbo àwọn eléyìí ẹ dákun arọ wa ẹ jẹ́ kó ní kálukú wa ẹ jẹ́ ká mójútó dáadáa kọ́lọ́wọ́n bá kọ́ta kò àlékún rọrùn àti dáadáa rẹ̀ kọ́lọ́wọ́n bá ilé fẹ́lá kó ṣe fún ìdá الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله ولئن انقضى قيام رمضان فإن القيام لا يزال مشروعا ولله الحمد في كل ليلة من ليالي السنة ثابتا من فعل رسول الله صلى الله عليه وسلم وقوله ففي صحيحين ففي صحيح البخاري عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال إن كان النبي صلى الله عليه وسلم لا يقوم أو لا يصلي حتى تلم قدماه ويقال له ويقال له ويقول أفلا أكون عبدا شكورا gbogbo àtàjọbí sin ọlọ́run ọba ká mọ ike tí rọmọdọ́n bá lọ kìyàmù lẹ́yìn àwọn wa tá à ń ṣe tọ́jú pé ńgbà tí rọmọdọ́n dé lọ́sọ̀ di àǹfààní káàkiri níjà máa nu sọ fún wa tó nìkan kan yìí lọ péjọ sí a gbọ́dọ̀ gbọ́ o rọmọdọ́ọ̀nù ló dé lànàbí bọ́ọ̀ta ló ṣe àwọn èèyàn tó lẹ́yìn rẹ̀ ó tún dijọ́ kejì àwọn èèyàn tó tó lẹ́yìn ànábì faramọ́ nítorí kọ́mọ́dọ̀nà yẹn láyé àfàwọ̀ Umar radiyallahu ta'ala anhu ó sọ pé ànábì kúkú ti lọ ó ti kúrò ní pé wọ́n tún sọ́dọ̀nà yẹn mọ́ ànábì ti fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ fún wa ò bá yí ọmọ akáàbò ọyà bọ́ síwájú káwọn tó lẹ́yìn rẹ̀ nínú ni o èèyàn lọ ilé o ìpè tá a ṣe ní oṣù Ramadan yẹn ọgbọdọ tó bá a bá ní láǹfààní ẹ lójoojúmọ́ kó sọjọ jímọ̀jímọ̀ ẹjẹ máa pàdé mọ́sálásí fúlàn ká máa ṣe ẹjẹ àtọra ọfẹ wọnà jìbìtì kan láti sọrùn yín bọ ni pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀yin lélẹyìn pọ̀ púpọ̀ sí lára à ń sọ fún yín fọkùnlùmù kùnà sẹrí àtúlùmọlẹ yá ni gẹ́gẹ́ bí àbọ nínú kọ́ ọmọ kò na sínú àwọn obìnrin o torí pé kọ́kùnrin òbò hàn ní ọkàn àwọn obìnrin yẹn tẹ̀rí àtúnimọ̀lẹ̀yà ọkàn wọn máa ń tètè fi ọkàn obìnrin ó tètè lẹ̀ ó tètè rọ kan tọkùnrin kábíyè tó ti sọ nǹkan ní ìfún ti gbàgbé ọkùnrin àkọ́kọ́ subhanallah ẹ̀yin obìnrin táǹpẹ̀ ẹ̀sẹ̀ làwọn yìí ni ń rí mú jù ẹbí ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́wọ́ lọ́ọ̀hì àdúrà yín fún lọ́kọ́ gbàtí gbogbo rádaràdá tẹ̀ sí káàkiri yẹn lọ àwọn rádaràdá tẹ̀ ń ṣe ẹ̀ àlọ́ sàlátù kan àlọ́ kìnnì kan tẹ̀ tí wọ́n ń pẹ́ ọkọ yín ìwọ ọkọ bíi tó bá lọ tọkọ rẹ bẹ́ẹ̀ ṣe hùn nítorí kọ ẹ̀tọ́ nìkan ni ṣùgbọ́n tẹ́ bá wá mọ́sálásí ẹ̀ ní dábì sí náà lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú rìn pẹ̀lú ṣe wọn ni ká fún yín yọ̀dà kẹ́ wá lórí gbogbo àwọn ìta yìí. àmọ́ kẹ́ wá máa ń lọ sọ́dọ̀ àwọn àbá gan á àbá yẹn gbádùn tó bá bẹ̀rẹ̀ síkiri báyìí tó bẹ̀rẹ̀ báyìí ọjà sọ́ra gbogbo àwọn gbogbo ẹ̀yìn ọkùnrin náà tẹ́ ń wọ́n máa àwọn lárúbáwá máa ń tẹ́ ìmọ̀ lára wa pé kí ni ṣe wá náà ó sẹ́ ilẹ̀ tó jẹ́ bí ìdajì pọ́ọ̀tù kù níwájú ilé rẹ̀ wọ́n ni ah àǹfààní lè rí ìpọ́ tó bá kí n kábọ̀lẹ̀ nǹkan jalè lẹ̀ wá wọlé ìbílẹ̀ lọ́rọ̀ kiri káwa káàkiri ọgbà ọkọ ẹ̀mú tààrà alihamudulila ọkọ ti kúrò lóko pé gba ọkọ mú lọ́ọ́rá ogun pé kí katakata ọbọ̀ délẹ̀ ọbọ̀ dé gbógbin kó wàhálà ìṣúrú ọdún kan ni kò sọ́dún kan gan wọn náà kàrí pé gbogbo jíjẹ mímú nulẹ alihamudulilah tètè ní jáfe rọrùn fún ọ kódà látara rẹ tọlọmọba tún fẹ́ kí ọ sí bó o ṣe ń rí tinú ilé jẹ nírọ̀rùn ó tún máa mú bẹ ó tún máa dà tó ọba níṣẹ́ lọ wáṣẹ kó o lè jí sí Ọlọ́run kó má jẹ pé nígbà tó o níṣẹ́ tó o rí kan ṣe kán ara rẹ lọ fẹ́ máa jẹ dákun ẹja ṣọ́ra o wàláhì làdúmà àwa tá à ń sọ eléyìí fún yín àwa là fẹ́ kí fìtínà ọ̀sẹ̀lẹ̀ sí yín àmọ́ àwa lọ̀ta yín ṣùgbọ́n wallahu ghalibun ala amri ọlọ́run ọba ìlẹ́kẹ́ olóògbórí lórí àtẹ rẹ o walakinna aktharan nasi la ya'lamun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọ wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní ògbórí ọlọ́ni kataballahu la aghlibanna ana wa rusuli inna allaha qawiyyun aziz ọlọ́run lóhun ti kọ́ kalẹ̀ pé òun àtàwọn òjíṣẹ́ òun àtàwọn òjíṣẹ́ òun lòun ti kí ni o làwọn ògbórí ọlọ́run alágbára ni ọba bíi ìborí gbogbo nǹkan ni torí ẹ̀ àní nǹkan kan ju pé kátàlàyé fún yín báyìí lọ kálá ni kìíní lójú àwọn tẹ́ ń kó káàkiri kálá wọn lójú kálá yìí náà lójú kó ń kálukó tètè wá ní àbáyọ torí ayé tá à ń wá yìí ayé tá à ń wá yìí àtẹnitọ́lọ́nfẹ́ àtẹnitọ́lọ́nfẹ́ lọ́lọ́nfẹ́ ayé fún o. káàbìrì ebi ẹ̀rọ àwọn ilé tí wọ́n ń kọ́ ẹni tọ́lọ́nfẹ́ tọ́lọ́nfẹ́ ọlọ́run gbáyé fún ṣùgbọ́n lòun ní gbé ọ̀run fún yàn àtẹnitọ́lọ́ bàbá nífẹ̀ẹ́ sí. ẹja wa ju ọ̀run jáyé lọ wọlé àṣírọ́tú kọ́ ìrù lẹ́kẹ̀mí àlìjánà olóore ju ayé lọ torí tí wọ́n bá gbé ìyàtẹ fún ẹni tó ṣe àwọn tẹ ẹbú láyé nígbà yìí tí wọ́n bá gbé ìlú ẹ pé tó olóore rí láyé lónìí láti jọ tó ti dáyé òun olóore rí tí wọ́n bá fi adùn díẹ̀ sọ ọmọ àlìjánà wọ́n fi tọ́ lẹ́nu wò tí wọ́n ní pé láti jọ tó tiẹ̀ ti wà njẹ́ orí ìbànújẹ́ kẹta bó orí ìṣòro rí kò sí ìṣòro ẹ máa wọ ẹlòmíì òtútù yà ọba arapala ní òṣèlú wọ́n bá mú wọn ní ẹjẹ kó ṣe kíní báyìí wọ́n bá mú lọ náà báyìí lẹkẹ ní ọwọlé kàlá yọba sákèjì pàpọ̀ sáwọn yẹn. àbí wọn kọ́ lánàá ni tó ń káàkiri gbogbo lé àbí wọn náà kọ́ ni tó lé mi tẹ ẹrú wo ti wọn níyì mo jogún ẹ káàbìrọ̀ àǹkàbìrì ìdílé bàbá bàbá wa bá wà á ṣe rí nu wọn náà yóò ti gbàgbé pé yàjẹ wò ó dìgbà tó lọ́nba tó dá padà sí square one rẹ̀. sebo onílẹ̀ ṣe rí nu gbogbo fámìlì ẹ̀ lọ́dà fún tọ́wọ́ bá parọ́ ọlọ́run dá padà sí bó ti wà tẹ́lẹ̀ tọ́wọ́ bá tó bẹ̀ wọ́n ti àmì pé àfa kò tí ì dé kò yẹn ah, kò tí ì dé kò yẹn àfa níbo ní bàbá yẹn bàbá yín ló bá débẹ̀ kò sí wàhálà ẹ dẹ́kun ẹja mọ táǹtì àwárọ̀ wá ni o wọ́lọ́ yà rọ̀ wá ẹja pàǹtí ọ̀dà àti ó ti tó òun kálukú wa ká ronú àwọn ọmọ kéékèèké là ń bí tí wọ́n lọ sálùkì àmọ̀ ṣáájú wa yìí àwọn obìnrin wọn lọ ṣáájú wa yìí àwọn àbúrò wa ti lọ ṣáájú àwọn ọmọ ti lọ ṣáájú wa ikú ti ti ń gbójú bẹ́ẹ̀ ni òwe wọn ní pa fún yàn atẹ́kùn ti ń dológì láàmú gómìnà fọlọ́tún lámú ni o ó níyàn kó tètè lọ túra mú ni tẹ ẹ bá rí tí atẹ́gùn bẹ́ẹ̀ kádẹ́kì ó lè fáànù tọkẹ fáànù nǹkan dé nìyẹn ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe ayé ìkéré púpọ̀ ṣé ebi ayé kan tí ó pààyàn báyìí tọ́lọ́ ó fi fi ọ̀pọ̀ dáadáa dípò rẹ̀ fún yàn láti yàmà láàrin lè ṣe sùúrù lórí ẹ̀ ó yẹ ká lè ṣe sùúrù lórí ebi ayé onípa àlágbára ti ṣe sùúrù lórí ìyànà ọlọ́run ọba ìrẹ̀kẹ́ ọlọ́lá láti yàmà ọlọ́run dákun abẹ́ ọlọ́run kò sí àánú fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa ìyàmù lẹ́yìn bẹ nẹ́fílẹ̀ òru bẹ tó ń kálukú wọ́n máa ń bẹ àmọ́ pé àdìsí àwọn àyíṣà rọ̀bí ọlọ́ọ̀ tààrà ní àwọn ìgbìyànjú apá nìsọ́làm kèé lékún nínú oṣù rọmọdán tàbí pàtó oṣù rọmọdán lórí dáká mọ́kànlá ẹ̀ka wo ní mẹ́tàlá òun náà wá máa tẹ̀lé nínú ilé rẹ tó bá wá dún wájú báyìí tó wà níwájú níyàwó rẹ bá wà lẹ́yìn rẹ kò sí kankan ìyẹn ni pé òun tẹ̀lé fúlàní olè wọ́n wà wájú báyìí níyàwó rẹ wá sé kíní o lọ́wọ́ tó lẹ́yìn kò sí aburú kankan bẹ́ẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa alayhi wa sallam ti nafila àfa wa abdullahi ọmọ àgbà ti bọ́ sẹ́gbẹ́ rẹ̀ níjọ́ kan ọbọ̀ sẹ́gbẹ́ àlàáfíà anabi fa sẹ́gbẹ́ ọbọ̀ sí ẹgbẹ́ àlàáfíà anabi fa sí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ padà. sọ bákan náà àfa wa Hudhayfa ọmọ al-Yaman radiyallahu ta'ala ni òun náà ti bọ́ sẹ́gbẹ́ anabi sallam nígbà tá anabi sinna sílẹ̀ anabi ò ṣe kí ni o pọ̀pọ̀ fún tọ́ba jẹ́ pé wà ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ nínú ilé yín taburú kankan kan kẹ́là sálà ọlọ́dà kókó ti àlùfẹ́mi àtẹnìkọ̀ọ̀kan náfìlà ń bẹ dáàmà sí àwọn ọ̀rọ̀ wáàtì náfìlà sáájú gbogbo ìrún ọ̀ràn àyàn àtẹ̀sí ń bẹ lẹ́yìn ìrún ọ̀ràn àyàn ó ń bẹ ju àwọn nǹkan ẹ̀jẹ̀ kẹ́mi àtẹnìkọ̀ọ̀kan ó mójútó sọ̀láàtù sọ́hà ó ń bẹ èyí tó pọ̀ jù nù rẹ̀ ní rákà mẹ́jọ èyí tó wà ní wọ̀túnwọ̀sì òun náà ni mẹ́rin èyí tó kéré jù òun náà ni méjì tí àwọn àdéhùn tẹkẹlẹ ò kàn bẹ lórí rẹ̀ oníkálukú wa ẹ̀dá kan ẹjẹ ká mójútó gbogbo àwọn ìjọsìn wọ̀nyí Ramadan àǹtí alukur'an àwọn àsìkò tó tún kù lẹ́yìn Ramadan oṣù alukur'an yanturu náà tó lòun náà torí báyìí ní sọlọ́lá àti sẹ́lẹ̀ wọn fa alukur'an ilẹ̀ tí tó fi fayé sílẹ̀ òfò pé oṣù kan yàtọ̀ sóṣù kan làdé sọlọ́lá nǹkan alukur'an ẹ̀sùn jẹ́ amójútó alukur'an wa ní kíkà sí bá a ti ń kà á òun lè san owó ti máa pọ̀ bá a ti ń kà á ni ó ti máa yọ lẹ́nu wa tó bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ amójútó ẹ̀sán mẹ́wàá ní bẹ lórí ẹ̀ alìsílámì ẹ̀sán ọ̀gbọ̀n oníṣègùn ní òògùn ní bẹ lórí rẹ̀ sọlọ́n kọ́ta ń tẹ̀lé àtẹnìkọ̀ọ̀kan wa bákan náà sàárà dáadáa ọrẹ dáadáa nínú oṣù Ramadan ẹ̀san rẹ̀ ògbé o nígbà tí Ramadan tún lọ ìjà mójútó dúpẹ́ pọ́ lọ́wọ́ pàtó pé níwò yìí àwọn àsìkò péréte la sọ fún wa pé a fẹ́ ṣe tọ́ọ̀ nínú mọ́sálásí wa àti mọ́sálásí wa ní mọ́sálásí sọ̀hábà lọ́lọ́kọ̀ ọ̀yọ́ dárúbáwá kankan ògbé wá tí wọ́n àwọn lárúbáwá dáadáa tí wọ́n ń gbé owó ìtọ́rù tí wọ́n ń gbé fáwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n ti ń dé ọlọ́run kó bá a san wọ́n lẹ́sàn-án olóore. wàláhì ẹ̀ ń tọ́ bá rí ní ọ̀sọ̀ wọ́n ṣe ní gbèjì wọ́n ṣe ń tọ́ ọmọ ìlú wọ́n ṣe ní òkè àrò àbí ní àwọn arúgbó bíbà yìí lọ́dọ̀ àwọn àjẹsọ hero àbí bẹ́ẹ̀ kọ́ ni àṣẹ ní bíbà yìí àṣẹ lọ́lọ́kọ̀ ọyọ̀ wọ́n ṣe ní àtòrí bíbà yìí náà tẹ̀hún ti bẹ́ẹ̀ sáfù mẹ́fà márùn-ún tí wọ́n sì ń lọ sáyè káyì táwọn ń lọ sáwọn àyè yẹn káàkiri ebi ń pa àwọn èèyàn o kìí ṣe ní Ramadan nìkan lè fi pa wọn o wàláhì sọ ìṣesí méjì fún mi nípa ìṣesí àwọn èèyàn kan ní a omi sì fẹ́ bọ́ lójú mi gbégi ṣe jìnnà tó yẹn a ah, wọ́n ní tọrùn mẹ́mẹ́ ń lọ farada kò sí lè ọlọ́run wa lọ ọgbà oúnjẹ ọgbà oúnjẹ kalẹ̀ nígbà ọwọ́ lọ wá ti dé ibi skul skul ti bẹ ní sàlẹ̀ àgọ́ jìwàbí ó ó tún wá padà nígbà tí ó débẹ̀ bá oúnjẹ ti lọ sí. ẹ dákun tẹsán wọ́rù náà gbogbo òun ó ti rí nínú ìgbésí ayé iṣẹ́ bá ó ti ṣe pé ah! tún padà yìí náà ni. ẹbí ẹlẹ́ẹ̀kejì wọ́n wọ́n nígbà tí ọba ti ah tọ́ ọ jẹun tọ́ ọ jẹun òórùn jẹ́ subhanallah. bá a ṣe ń kéde fún wa tá à ń sọ fún wa ìwà láì sí olóore ni tí ọ̀pọ̀ olówó tí ò lè náwó rẹ̀ fọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run ṣe dáadáa fún ò lè náwó fọlọ́run. àwọn mẹ́ta tọ́lọ̀ ń dáwó ìjọ kìíní àná afọ́jú adẹ́tẹ̀ àtẹni tó ti yí pé ọjẹ́ ni tí ọ parí ẹnìkan ṣoṣo lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tó fún láǹfààní kóró nípò àdàkóró òbí ṣayé rẹ̀ padà nígbà tí wọ́n dọ lọ́rọ̀ tán ẹni tọ́lọ́run rán ti wọn màláìkà tọ́lọ́run rán ti wọn nírìí sí èèyàn ó tún wá lọ bá wọn padà pé ah, alárìnrìnàjò ni mí nǹkan tí mo fi lè parí ìrìnàjò mi àyàfi pẹ̀lú ọlọ́run lẹ́yìn náà pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ dẹ́kun ọ̀wá fún mi ní nǹkan kankan nínú ọba fún ah al-huquq kathira pọ̀ pọ̀ mi mi ẹni àgbẹ̀ ah ṣé bí ìwọ náà parí tẹ́lẹ̀ rí tó náà tó fún ọ ní irun tí ọjọ́ lónìí láìláì ká sọ orúkọ abúlé ẹ̀kún mo jogún irun yìí káàbìrọ̀ ní àǹkàbìrìn bàbá wa nínú lórí owó yìí mo sì tún jogún ẹ̀ lọ́dọ̀ bàbá wa ni pé wọ́n ń kún sẹ́kẹ́ máa kú lè tọ́ ọba jẹ́ pé ọba rí bó ṣe wí yẹn ọlọ́run ọba ìlékè ọlọ́dọ̀ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ọlọ́ọ̀bẹ́ni kejì náà náà sọ pé àlùfẹ́ ọ̀dà tí wọn náà bá parọ́ ọlọ́run tọ́ padà sí bó ti wà tẹ́lẹ̀ ẹni ẹlẹ́kẹta ló ní wàláhì òdodo ni mo ti jẹ́ nìkan tí mi ìríran rí tẹ́lẹ̀ wọn náà ọba ìlẹ́jọ́ ló tó la ojú mi aláìní ni mí wọn náà ohun tó fún mi ní àgùntà àti àgò yìí tí mo ti tọ́wọ́ àti àgbo báyìí mú gbogbo tó bá fẹ́ múnú dúkìá yìí wàláhì mi ní bí ó pé kí ló dé tó fún mi lè nu gbogbo nǹkan wọ̀nyẹn ó ní àgò tí mo fẹ́ fi dúkìá yìí ẹ̀yin mẹ́ta ni yín tọ́nà ọba ìlẹ́jọ́ lárán mi sí yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́lọ́run dánwò ìwọ nìkan lọ́lọ́run ọba nípa ọ̀lànà rẹ̀ àwọn tá a jọ lọ́rọ̀ ẹ̀ mọ̀ntà ẹ̀jẹ̀ àmọ̀ntà ṣe wàláhì jíjẹ sí lọ́wọ́ yín tá a bá sọ wípé nǹkan ara yín là ń pé kẹ́ẹ̀dù ọjọ́ ọ̀la yín là ń pé kẹ́ẹ̀dù ẹ wo àwọn olórí ni àwọn sàhábà ridwanullahi ta'ala alayhim àwọn tí wọ́n aláìní wọn lọ fún wọ́n zahaba nù wọ́n yẹ sùnmù náà kàmánà tó wọ́n yẹ sọ́dà kó nàbí kò bóòlì àmúwálé mu. wọ́n ń sẹ́sọ̀ láti wọ́n ń kírun wọn bá ṣe ń kírun àtúndọ̀ ń gbàwẹ̀ ni. ṣùgbọ́n o wọ́n ní ọlá débi yìí pé àwọn owó tí wọ́n wọ́n yọ zàká wọ́n sì tún ti sàárà níbẹ̀. àwo ò sì rí nǹkan kẹta ti sàárà èrè ọlọ́tọ́ ọmọ fún wọn ti rẹ́bùrú wa. ànábì ni tí bẹ́ẹ̀ lọ wọ́n ní ojú bẹ́ẹ̀ lọ ànábì ni awakọ̀ ti gbé kalẹ̀ fa inna bi kulli tasbihatin sadaqa anabi gbogbo subhanallah ìṣẹ́ bá ti sàárà ni anabi wa ka gbogbo ẹ̀ lọ fún wa ẹ lọ́ máa ṣe kò sẹ́nìkan tí ó tún balẹ̀ dà ẹ̀fẹ́ tó bá ṣe wí sẹ́ẹ̀sì wọn wá lọ dún ní ma wọn sì nígbàgbọ́ fẹ́ sàn yóò ṣe kí ni yóò tẹ̀lé táwọn sẹ́ẹ̀sì mọ̀ pé kò sí bí wọ́n ti máa ń yọ náà dá sẹ́ẹ̀sì rẹ̀ ò ní rú àwọn sàábé wọ́n sì ti olójú kòkòrò lórí oore wọ́n rí fáwọn ọmọ ìyá àwọn tọ́jọ́ lọ́rọ̀ yìí fáwọn ọmọ ìyá àwọn tọ́jọ́ náà ìdí dún ní ma iṣẹ́ kan wọ́n á padà rí náà bá tún gbámú wọ́n bá tún ṣẹ́kùn wọ́n bá tún ṣẹ́kùn wọ́n tún lọ bá lẹ́sùn náà àwọn aláìní wọ́n ní òjijì ọlọ́run wọ́n ti rí i wọ́n ti máa ń tàǹtẹ̀ ní òjijì ọlọ́run fún fún wa ní nǹkan mi. ànábì ni ẹ̀ka gbẹ́jẹ́ máa wọ́. ẹ̀sìn ni ìdáhàlì kàfọ́ dùnú lọ́yìn yóò ti hìmọ̀ yẹ̀ ṣáà ọlọ́run ọba ní bíi fẹ́ni tó bá fẹ́ ọlọ́run àtúbẹ̀ wọ́n ná wàhálà pápá jùlọ àwọn obìnrin wa tó ṣe pé wọ́n dúró láti máa ṣe gbogbo nǹkan tí ò tí à fún wọn náírà yọ kan lórí gbogbo ìgbìyànjú yìí. adúpẹ́ pé èròǹgbà wọn gbà dájú rògbà àlè ṣe gbogbo Ramadan anílàta ìgbẹ̀yìn la fẹ́ ṣe ṣùgbọ́n dájú lọ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láti bá wa gbé tó e, fi parí alihamudulilayi rabbil alamin. ẹ dákun àárọ̀ wa tá a bá ń pè wá síbi dáadáa oríire ara wa là ń pè wá sí kọ́ọ̀rùn tó yahun lánàá tí ò ṣe tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ lá ọlọ́run pàṣẹ fún ilẹ̀ kọ́ máa àti gbogbo dúkìá rẹ̀ ọlọ́run ní ṣe ti ibẹ̀ o ọlọ́run ní ṣe ti ibẹ̀ o ọlọ́run ní ṣe ti o ẹ̀yin náà ẹ máa mú jáde àmì lásán kò séjò lápò yín owó ní lápò yín kò sákèké lápò yín owó ní kí pé tákàdá lásán ni ọmọ darí ẹ̀yin ẹ̀yin ò lè darí tákàdá tí tó pé ni darí sọ́jẹ́ pé láàrin rẹ̀ sáà ni ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ni àbí ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run kó sáà ní sẹ́ni àtẹnìkọ̀ kan wá o gbogbo àwọn ìjọ ti sáà ọlọ́run kọ́ tẹ́wọ́ balọ̀ wa ká pé ìjọ ti wa àdébù ni àdébù ni gbogbo àwọn tí olórí sáà sínú Ramadan lẹ́yìn Ramadan á ti fi ni o á tún máa tẹ̀síwájú nínú rẹ̀ àbí ọlọ́run ọba ìlẹ́jọ́ látẹ̀mí àtẹnìkọ̀ kan wá ọba tó ní kí ọjọ́ òdì kó sojú wa ọlọ́dàkùn adúpẹ́ lọ́wọ́ rẹ o gbogbo jíjẹ má burú ọlọ́dàkùn má jọ ṣẹlẹ̀ sẹ́mi àtẹnìkọ̀ kan wa gbogbo àtàjọ kìtẹ lọ ẹjẹ àlọmọ pé nínú àpẹẹrẹ ní ìfimọ kọlọ ń gba oṣù rọmọdán lọ rẹ lọ́wọ́ rẹ òní pé nígbà tí rọmọdán pẹ̀yìn ìjà gbogbo ètò olóore tó ń ṣe nínú rẹ kọ ọmọ fi lẹ gbogbo láabi aburú tó ti pàdì nígbà tí kọ ọmọ padà ìjọ tó ọba ti padà síbi ògógóró rẹ paná rẹ tó padà sínú tó mu ọtúmọ̀ ìfi oṣù rẹ náà ti ni kò ní ìtumọ̀ sí ọ subhanallah ẹ jẹ́ amójútó o ò mú tí kò dídí oṣù kan o ò ti sàárẹ̀ kódà ìwọ náà tún rí pé àlàáfíà ṣe kíni o o tún dé sago ara ẹ̀ o ò mú gbó mọ́ alihamudulilayi pa igbó tí ìkórè rẹ̀ ń bẹ́ẹ̀ ní igbó tẹ́lẹ̀ náà gbogbo àwọn nǹkan tí ọ̀dà ẹ̀dá kan ẹja ti báyìí báyìí sí i rọmọdán lọ wọn ni ọ̀bọ̀ wa ni bẹ́ẹ̀ ẹja lọ sí bẹ́ẹ̀ ìwọ ni ẹ ń pè ní bẹ́ẹ̀ mosque is my base now ọgbọ mọ́sálásí ni bẹ́ẹ̀ ti tèmi ní sísìn àti di iṣẹ́ mi ń lọ sí bẹ́ẹ̀ tí orí ibú bí ọlọ́wọ́ bá ìlẹ́kẹ́ ọlá pé bí èsì orí ibú yẹn ti parí nù gbèsè ayé rẹ pé kọ́ mọ̀ tẹ̀lẹ̀ sí ọmọ rìn súnmọ́ àwọn ẹni rẹ jáwọ́ kó lára àwọn tó fi wọ́n jẹ ẹni ibú àtúntì ọlọ́wọ́ bá fáwọn tí wọ́n jẹ aláṣẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà bá kọ́ wọn máa ń ṣe o gbogbo àwọn àṣìṣe tí wọ́n ṣe dákun bá ní tún wọn ṣe o bá ní kọ́ wọn máa ń ṣe alámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wá dákun má di òdòdúró àwọn ìjọ ti ta sẹ́nu oṣù rọmọdọ́ọ̀nù à ń bẹ̀wọ̀ ọlọ́run ni kò sáàmà dájú pé mi àtẹnì kọ̀ọ̀kan pé á alihamudulilayi mi sámàdájọ́ o ọlọ́run ní gírèdì yẹn bẹ́ẹ̀ lọ́rẹ̀ bákin stream yẹn kò sí lọ́wọ́ àwọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run dákun bá ìjọsìn wa o gbogbo pẹ́ẹ́sẹ̀ fẹ́ wù tá a ta ṣeré ọlọ́run dákun foríjì ní àtẹnì kọ̀ọ̀kan wa àlékún rọrùn àlékún rọra ọlọ́run dákun ṣépè kọ̀ọ̀kan wa ọlọ́run dákun abẹ́ o Thank you.